ọmọ bọ̀tí wo jẹ́ n sọ kíní kan fún ẹ ayé àwọn eléyìí ti bàjẹ́ o ṣó ti yẹ ayé wọn ti bàjẹ́ wọ́n dẹ̀ ń wọ ẹni kúnra ni kò yẹ ọmọ bọ̀tí nígbà tí Mercy eh, Àyígbè tí kí ló wúkọ ẹ̀ gist lover tó wá fún Mercy Àyígbè back to back ojoojúmọ́ ni Mercy Àyígbè ó mọ àwọn àwọn spíkà mélòó tí wọ́n wá fún Mercy tá a rò bóyá Mercy máa fayé lẹ̀ tá a rò bóyá Mercy máa fayé lẹ̀ lọ. ṣé kò yí ẹ̀sìn gbogbo spíkà tó wá fún Mercy ó mọ accountable spíkà tó wá fún Mercy Gist Lover ẹyẹ kan ṣoṣo ló wá fún ìwọ spíkà kankan ò jáde fún ẹ kó máa tẹ sí ẹ lójú lọ́hùn tẹ sí ẹ lókínní kó gbé kíní gist lover yẹn kó máa fi máa bú ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé ó máa mẹ́sì gan òye ó máa mẹ́sì ó máa bàjẹ́ gan ọmọ bọ̀tí jọ sọ fún mi ẹ̀ẹ́mẹ́lò ló máa debunk ẹ̀ẹ́mẹ́lò torí eléyìí ó ti debunk títí títí títí tí ó ti tún mú rọmọ irọ́ ti pọ̀ jù irọ́ irọ́ fasọsirọ́ ìwọ yẹn ló ṣe wọ́n títí títí títí tó ti ṣe fake transfer ninety one thousand nígbà tó lóun máa dojú tì wọ́n nígbà tí bàbá lábúlé máa lulẹ̀ nínú ìgbésí ayé fọ́kọsíwí fọ́kọyàwó rẹ̀ ninety one thousand lọ́lọ́run fi dojú tì ninety one thousand naira owó burúkú owó òfò ninety one thousand naira ọlọ́run mú wálẹ̀ pátápátá ni bàbá lábúlé gan òrànyá ẹ̀ lọ́wọ́ mo wá fọlọ́run bẹ́ẹ̀ o ọmọ bọ̀tí ṣé ti rí fídíò lórí burúkú yìí àwọn èèyàn gan tó bẹ́ẹ̀ àwọn èèyàn gan tó bẹ́ẹ̀ sọ yìí pé ah ọlọ́run ò ní jẹ́ blood of Jesus ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ o máa ṣogun o níbi tó bá lé ayé ẹ̀ délé nì tó jẹ́ pé ọmọ kékeré ń fẹ́ ọmọ bọ̀tí àgbà ń fẹ́ ọkùnrin ń fẹ́ obìnrin ń fẹ́ àwọn eléyìí fi ara wọn bí ọkùnrin ni o nígbà táyé sú wọn nígbà tó ti wà ní kọ́tà tó dáì wọ́n ti wà ní ìrọ̀lẹ́ ayé wọ́n ń fi ara wọn bí ọkùnrin ni kò tí ì yẹn ń sin ọmọ bọ̀tí àwọn eléyìí ò rọ́kọ fẹ́ débi pé wọ́n ń fi ara wọn bí ọkùnrin ni ó wá lọ wòye pé ah, ọkùnrin tó bá rí jájẹ tó bá pè wọ́n yẹn àwọn yẹn máa ń fi wọ́n lẹ̀ lọ ni o at the end of the day wọ́n máa fi wọ́n lẹ̀ lọ ni o ó wá lọ wò pé ah, eléyìí wà nínú yàrá kan yàrá kan ló ń gbé wọ́n yẹ fọ́ọ̀jì story yẹn là ń sọ fún ẹ o ó ti yẹ ń sìn wọ́n láwọn ti ń fẹ́ over thirty years ago máa gbọ́ o wọ́n yẹ fọ́ọ̀jì story story yẹn fọ́ọ̀jì yẹn ni ó ti yẹ wọ́n yẹ fọ́ọ̀jì story yẹn nìyẹn o <clears throat> wọ́n wá pé ah, yàrá kan ló ń gbé tó bá ti ra búrẹ́dì Agége máa gbọ́ o tó bá ti ra búrẹ́dì Agége wọ́n wá tẹ̀ ẹ̀wà Agége ẹ̀wà ẹ̀wà gànyìn wọ́n wá tẹ̀ sínú búrẹ́dì yẹn ẹ̀wà yẹn ló ń jẹ ó wà wò pé ah, ibi tí bá ní tẹ́lẹ̀ ìjókòó sí ló máa jókòó sí. Hmm eléyìí tí nǹkan kan láti láti ìgbésí ayé oníbírẹ́dì Agége wàláì kò parí ilé kò parí ilé wàláì kò kọ́lé kò kọ́lé pé uncompleted house nílé ẹ̀ kò ìyá ẹ̀ uncompleted house ni kò sí nǹkan kan nothing nothing tó bá ń gbọ́ nothing bá nothing wò má yẹ kọ́kọ́ ẹ ní kọ̀kúkọ̀ kí wà àti ọkọ ẹ kí ọwọ́ ẹ̀yin méjèèjì kó máa nílọ síwájú ni má jẹ́ kán ayé kọ ìtàn aburú fún ẹ àgàgà àwọn ọmọ ẹ òrà kọ bí ẹ ni òrà kọ bí ẹ àkọ bí ẹ tí ọmọ yẹn bá tó bá tó bá ń preach báyìí ṣé wọ́n fẹ́ ba kàrí àkọ́bí ẹ̀ jẹ́ ni abiamọ wo ló máa tọ́ka sí pé òrí òrí ìyá alágbájá tó ń lọ yẹn ìyá tó ti ya wèrè sórí social media ṣé bó ṣe fẹ́ kó máa tọ́ka sí àwọn ọmọ ẹ nìyẹn o ráwọn ọmọ tó ń kọjá yẹn o mọ̀ ìyá ẹ̀ ni ó máa ń ya wèrè lórí social media ni ojoojúmọ́ ló máa ń bú ọ́ gíslọ́wà gíslọ́wà gíslọ́wà gíslọ́wà gíslọ́wà ìyá olóògùn mà ni ó mọ ọmọ yẹn ni ìyá ẹ̀ máa ń ṣoògùn lọ́dọ̀ bàbá lábúlé ìyá ẹ̀ máa ń gbá ọmọ ọlọ́mọ ṣépè lójoojúmọ́ ni ṣé bó ṣe fẹ́ kán máa ṣe fún ẹ nìyẹn ó fẹ́ tọ̀nà kó máa gbé wọn ṣe pé ṣé tòótọ́ ó fún ẹ ní nọ́mbà Gistlover ẹ́ ó ti mu sí ẹ lórí ó ti manipulate ọpọlọ ẹ pé dandan ni o ẹni tí ó jẹ́ Gistlover ní Ìyábọ̀ Òjó ó ti mu sí ẹ lórí ó ti calculate pé á ah, ó máa wá fún ni ó máa ṣe gbà ní ó máa tẹ́ wàláì ọlọ́run ọba ń gbọ́ ni mo fi ṣe lẹ́rìí má jẹ́ kó tiẹ̀ ronú kọ́kọ́ ronú ọmọ tó gbé dání ọmọ tó jìyà lé lórí ọmọ tó jẹ́ pé ó ti ń ṣe dáadáa nínú ayé kọ́kọ́ ronú ẹ̀ pé ah, tí bá lọ ṣìwàwù ṣé kò ń ṣe ìgbésí ayé àwọn ọmọ mi ni mo fẹ́ bàjẹ́ báyìí. o mọ̀ pé ọmọ èèyàn máa dàgbà débì kan èèyàn máa wò pé ta ló ṣẹ̀ mí ta ló tiẹ̀ ṣẹ̀ mí èèyàn ṣáà kì í ṣẹ̀ mí ṣá èèyàn ń ṣẹ̀ mí o ta ló ṣẹ̀ mí nínú ayé gan who offended me nobody offended me tí ayé bá lè rí bẹ́ẹ̀ ilé ayé ìyọba má dà ta ló ṣẹ̀mí gangan nú ayé ta ló ṣẹ̀mí gangan nú ayé ọmọ bọ̀ tí olórí burúkú tó ń sọ fún ẹ pé Ìyábọ̀ Òjó ni gist lover á pọ̀ gan o á pọ̀ gan èmi gan nígbà tó olórí burúkú ẹ̀ wá fún mi ó ní pé Ìyábọ̀ ó ní pé mi gan ni gist lover ṣé o rí pé gist lover wá pọ̀ gan àwa mọ gist lover gangan gangan gangan gangan tó olórí burúkú ń wá kiri àmọ́ nígbà tó dẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ pé tó bá mọ̀ pé Ìyábọ̀ Òjó gangan ni Gistlover kó sọ. àwọn sọ fún kò gbọ́dọ̀ dáwúkọ ṣẹpẹtẹrì mọ́ láyéláyé kò gbọ́dọ̀ dáwúkọ ìyá òkóǹgà kò gbọ́dọ̀ dáwúkọ bàbá jẹgẹjẹgẹ kò gbọ́dọ̀ dáwúkọ gbogbo orúkọ burúkú tó fún Ìyábọ̀ Òjó wọn bíire kó dáwúkọ ẹ̀ wọ́n wọ̀n ní ẹni ní kọ́ọ̀dì pé kò gbọ́dọ̀ sọ owó ẹ̀ mọ́ pé ṣùgbọ́n tó bá ní ẹ̀rí pé Ìyábọ̀ Òjó ẹ má gbọ́ pé tó bá ní evidence pé Ìyábọ̀ Òjó òun ni Gistlover kó gbé wá. òun lè ṣe wípé kò lè dárúkọ ṣèpẹtẹrì jagajaga kinní kan sùlẹ́lẹ́ something something oríṣiríṣi kò lè sọmọ́. òun lè ṣe wípé gbogbo wa àwa náà ò lè sọ àwa tá a gbé ojú jáde gangan ó ti yín àwa náà lè sanwó orúkọ yẹn mọ́ a lè pe orúkọ yẹn mọ́ because wọ́n gbogbo wa mọ̀ pé yes wọ́n dárúkọ wa ní police station wọ́n dárúkọ wa ní court ni a lè dárúkọ yẹn mọ́ òun ló ṣe máa ń ṣépè fún Gistlover ló ṣe ń ṣépè fún Gistlover ló ṣe ń ṣépè fún Gistlover ẹ rí i pé oríṣiríṣi orúkọ ló fún Gistlover nítorí pé wọ́n mú ọ̀nà ẹ̀ nǹkan tó fẹ́ fayé ẹ̀ ṣe nìyẹn o tí o mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ marry ni gbogbo marriage ẹ kò tí ì wọ three months òun ò dẹ̀ gbádùn tiẹ̀ kò fẹ́ kí ìwọ náà gbádùn tiẹ̀ ẹ̀ ni o ó ń wọ ẹni kúnra ni o olórí burúkú ń wọ ẹni kúnra ni má gbọ́ má gbọ́ má gbọ́ o má gbọ́ má gbọ́ má gbọ́ wò ó tó bá jẹ́ pé èèyàn bímọ má gbọ́. ayé sùn ọ̀tá ti wà nídìí pàpàpàpà ìtọ́gbóná bọ́. torí iṣẹ́ ibi tó ṣe ni. àwa mẹnu ẹ̀ àwa bá bàjẹ́. ọgbọ́n ọgbọ́n ọgbọ́n. tó o bá mọyì ọdún tó o bá mọyì ọdún tá a fi sásá bí àgbà tá a fi sásá bí àwọn àgbàlagbà ẹ ṣáà máa sè mí jiná. ẹ ṣáà máa sè mí jiná. ibi tó ń sè jiná dé máa gbọ́n ọgbọ́n. ibi tó ń sè jiná dé máa gbọ́n máa wá wò wá wò ẹni tó ń sè jiná ó yẹ kó máa kó ẹ lánú ayé ni ṣùgbọ́n wọ́n máa ń bẹ́tọ̀ sí ẹ lára ni máa gbọ́n ẹni tán ṣe ìjìnà nìyẹn tán ṣe ṣe ìjìnà tó ìdúmọ̀tà láyé ẹ̀ ti bàjẹ́ ìdúmọ̀tà ah! wọ́n gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ níyà fóònù yẹn wọ́n gbà á ah! oríṣiríṣi nǹkan ló máa mú nínú fóònù yẹn ṣó ti wọ́n yẹ gba fóònù yẹn wọ́n gbà lọ́wọ́ yẹ̀yẹ́ bìrìtì <laughs> olè ìdúmọ̀tà ṣé wọ́n yẹ gbà á wọ́n kígbe olè olè olè olè olè ajíbolè olè olè olè olè ajíbolè ojú olè rè olè ojú olè rè olè ó ń sunkún ọjọ́ olè ó ń sunkún níjọ́ yẹn ní táyé ẹ̀ fẹ́ bàjẹ́ ó ń sunkún ni ó ń sunkún ah! ó tún fẹ́ fi skáàfù yẹn bojú wọ́n yọ gbogbo ẹ̀ dànù. <laughs> ó yọ wèrè dànù ó ń sunkún ni. ó fẹ́ wọ́ọ̀ṣẹ́ ni tí tẹ bá ń gbọ́ ìyá kì í sùn mo fẹ́ play orin yẹn ẹ jẹ́ fẹ́ nomi kọ́ tẹ bá ń gbọ́ ìyá Bisi play that song no no no I don't want to play it I want to use my mouth to talk ó ń sunkún ni. wetin happen for her face nígbà tó sọ pé òun ti di ìyá àjẹ já gbàgbé kínní ìyá àjẹ sí ìyá àjẹ tó mẹjẹ ẹjẹ agbègbè sí. máa wo ẹni tó yẹ ṣẹ̀ṣẹ̀ marriage ẹni tó yẹ pé àwọn ọmọ ẹ ti ń ṣoríire nínú ayé single-handedly as a single mother ọmọbọ̀tí àwọn ọmọ ẹ ṣe graduation wọ́n wọṣọ graduation ní uni àwọn ọmọ ẹ lọ sí yunifásitì wọ́n ṣetán single-handedly single handedly láìsọ lórí burúkú yìí bẹ́ẹ̀ èló ló lórí burúkú yìí contribute sínú ìgbésí ayé ẹ̀ èló ọlọ́run mà ní jẹ́ kéèyàn lọ sí patí ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ kó regret pé o lọ patí ọ̀ràn ẹ máa mọwú patí tẹ máa máa lọ láyé yín patí tẹ máa lọ tó máa di atúnudá nínú ìgbésí ayé yín ọlọ́run ò mà ní jẹ́ kẹrì tó máa sọ yín di atúnudá tó máa tún yín dá nínú ayé yín ọlọ́run ò ní jẹ́ kẹrì You need to dance. Mommy, hear me see. Ẹ wà alright. Atúnidá tó máa tún yín dá ọlọ́run ò ní jẹ́ kẹrí Mo bẹ́ẹ̀ ni abiyamọ ni ẹ. Fi gbogbo ẹ̀ fọlọ́run. Ó ní kó gbé bọ́dìn òun wá sí ọ̀dọ̀ ẹ sí ọ̀dọ̀ òun. Òun máa bẹ́ẹ̀ gbé gbogbo ìṣòro ẹ̀. Ọlọ́run ò tí ì sọ fún ẹ pé òun ò lè gbé ṣòro ẹ̀ o. Ẹnu máa sọ o. Abiola tó ti kú wọ́n mà ṣe ń rojú ẹ̀ Abacha tó ti kú wọ́n mà ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ta ni wá ní ìwọ eléyìí mà ti dòkú ayé eléyìí ti kú sáyé wọn tí ì o ayé eléyìí ti bàjẹ́ o kò lè má gbó lójoojúmọ́ bíngò ni o tó ń gbó gbògbògbògbò ojoojúmọ́ ló ń fi ìgbésí ayé ẹ̀ gbò kò ní dùnnú ọ̀rọ̀ tó bá sọ́nsìn òun kọ́ ló máa sọ létà tẹ́ bá lọ wo orí péèjì kò gbèrègbè ó ń kọ́ńdájìtì ara ẹ̀ báyìí ni ìyẹn kó ó kó gbogbo ẹ̀ báyìí ni ọ̀rọ̀ tó bá sọ lẹ́nìí kọ́ ló máa jẹ́ tó ìyẹn èyí tó bá sọ lọ́túnla kọ́ ló máa jẹ́ tìyẹn. ṣé kò yẹ yín sìn ó ń bá gbogbo ẹ̀ jẹ́ ní ayé ẹ̀ ti bàjẹ́ kò yé rẹ̀ gan kò ní sinmi ìjọ Sunday tí ọkọ àtìyàwó láti jọ Friday lọkọ àtìyàwó máa ti jọ ń wà lọ́jọ́ máa máa bára wọn ṣe bọ òun máa wá láti ìdájí ló máa ti bẹ̀rẹ̀ ṣó ó sì máa padà wá láago méjì o ìyá kì í sùn <laughs> àwa lóhùn ọ̀zù ẹ bá wa bèè pélò ló ti ọ̀zù ẹ bá wa bèè èló ló ti pa kò sí nǹkan tó pa ní social media ìjà nǹkan tó pa nú ayé ẹ nìyẹn bó ṣe fẹ́ kí ayé yín rí nìyẹn ọmọbọtí ayé ò ní rí bàtòbàtò o gbogbo fún ẹni marriage ti tiẹ̀ kò ní jẹ́ management o máa gbádùn ni wàá máa gbádùn yùntùyùntùn nínú marriage ẹ̀ ni má jẹ́ kó lórí burúkú táyé wọn ti bàjẹ́ tó ti sọ di olè ìdúmọ̀ta tó jalè nídùúmọ̀ta má jẹ́ kó ba tiẹ̀ jẹ́ má jẹ́ káyé ẹ̀ bàjẹ́ olórí burúkú ni aṣọ tó bá tó bá wọṣọ sísìn á tún lọ gé aṣọ tó wọ̀ yẹn ó ti yẹ á gé tó bá máa padà wá á fi wọ́n ṣòkòtò àbí kó ṣe ń di tọ́ọ̀pù ẹ̀ ẹ lọ wo kí ló wúkú ẹ jẹ́ fi hàn yín ẹ jẹ́ fi hàn yín ó dà gbé mo mu ẹ lọ wo aṣẹ́wó tó le tó re something jẹ́ n wo bóyá mo lè rí bíbá ẹ lọ wo aṣẹ́wó tó re something something ń bọ̀ aṣẹ́wó báwo ló ṣe kọ́ aṣẹ́wó libra ẹ lọ́wọ́ aṣẹ́wó libra the same aṣọ yẹn àní mo àní mo fọ́ ní sami á àwọn eléyìí ẹ wò ẹ̀yin náà ẹ wò ẹ wò same aṣọ aṣọ ìsẹ́mi ni o ẹ ti wíwèrè àwa gbé kinní okùn sí ẹ̀yin náà àwa wò bí agúnṣì ni ẹni mọ̀ paṣọ àlùyé express ni ẹ̀yin náà o ṣe ti same same àwọn yẹn ń wòyàn ṣáà ẹ̀ ń wó èèyàn láyé yìí ẹ̀yin náà wá wò bí ó ti ránṣọ gidi no no no no no no no àwọn iṣẹ́ ti dẹ̀ máa ń ṣe lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn iṣẹ́ ti máa ń ṣe ẹ̀yin náà wá wò bí ó ti ránṣọ gidi ẹ wò bí ó ti wọṣọ gidi sọ́hùn ọmọ bọ̀tì mo bẹ̀ ẹ́ ni o má jẹ́ ká yí ẹ parí sí ìdùmọ̀ta o <laughs> má jẹ́ ká yí ẹ parí sí ìdùmọ̀ta o. Baba lábúlé lulẹ̀ ni o ó ti yé ẹ̀ ń sìn àdàbí pọ́màsì padà dálé lórí ni o má jẹ́ káyé ẹ̀ bàjẹ́ ọmọ bọ̀tì wọn ní nǹkan kan gist lover ṣì ń gist lover ní twenty twenty four láti twenty nineteen tó ti ń kígbe gist lover ní o nígbà tó ṣe ṣó fún eh, Tóyìn Abraham ó ní gist lover ló róhùn jáde àbóhùn sọ bẹ́ẹ̀ ó ní gist lover ló sọ pé kóun lọ ṣe ṣó fún Tóyìn Abraham ó ní Gistlover ló sọ pé kóun lọ sọ nǹkan tóun sọ yẹn Gistlover ẹ máa gbọ́ nǹkan tó sọ pé Gistlover sọ pé kóun lọ sọ ẹ wá gbọ́ ẹ wá gbọ́ olórí burúkú aláyé bàjẹ́ Gistlover ló ránṣẹ́ yìí ẹ wá gbọ́ olóṣì nígbà tó yẹ pé kò mọ̀ tún àti tòsì Gistlover wá wọn pé ó yá bọ́ta o bọ́ta o kó lọ́ọ́ bá ti gbèsè ayé kọ̀líìsì ah, ẹ o ẹ wá gbọ́ nǹkan tí Gistlover sọ pé kò lọ ṣe ìgbésí ayé yẹn ló wọ́n fẹ́ jẹ́ ò ní lè ṣe wọ́n dá wọn lóhùn o ọgbọ́nṣẹ́ tí gist lọ́wọ́ sọ pé kò lọ ṣe má gbọ́. má gbọ́ má gbọ́. báwo ni ṣe wà dáadáa. má gbọ́ gist lọ́wọ́ ló sọ pé kò lọ sọ. ó ní gist lọ́wọ́ ló fóun olórí burúkú kò mọ síta. ẹ gbọ́ gist lọ́wọ́ ló sọ pé kò lọ ṣe o. wọ́n ní o tí ì sanwó tán gan o tí ì rówó gba bí ọmọ jíìsì lọ́wọ́ ló ràn ọ́ ṣé òun gbọ́ ṣé òun gbọ́ wàá ti mọ̀ pé wèrè yẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ tipẹ́tipẹ́. ògì ló ń fọ́mọ yẹn mu látijọ́ tó ti dá yé. ṣègbọ́ ògì ò ń ṣoúnjẹ. jáde síta kó o sọ fáwọn èèyàn. ògì ògì ń ṣoúnjẹ. ibi ti bẹ̀rẹ̀ sí í bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹgbẹ́ iṣu. ṣé ń gbọ́. torí tíṣẹ́ ò bá sí nínú ẹ̀jẹ̀ o ò ní máa target àwọn tó ń ṣe dáadáa láwùjọ kó o ní àwọn olókù tó fẹ́ máa bá jà láìṣẹ́ láìrò ẹ̀. ṣé ń gbọ́ sórí èmi oníṣòwò lèmi. tó gbọ́. ó gbọ́ mi. Hmm. èmi ò rán yálàyà ẹ. tó gbọ́. ọmọ tó o bí o ò válù ẹ. tó gbọ́. o kàn ń pariwo o ń breastfeed o ń breastfeed ìwọ ń breastfeed ebi tí mo ṣẹ̀ dé látọjà ń kọ́. ṣé mi ò deserve àti rest. tó gbọ́. ó jẹ́ kí ìyá oníyàá sinmi wọ́n gbọ́ ò lè sùn tọmọtọmọ ẹ ṣé o gbọ́. ṣé òun wá ìní ọlọ́run ni. ṣé lè wá bímọ sáyé. are you whining God. ilé a máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ ní èpè ní èpè láàárọ̀ fọmọ lọ́mọ èpè lọ́sàn eléwà jẹ́ abiyamọ ẹ̀dẹ̀ èpè lábiyamọ <laughs> Jesus Jesus help me Lord wo <coughs> kí ló wúkọ ẹ ọmọ bọ̀tì ìwọ ni mo lẹ́rú ẹ wá bá ò léyàn o tó bá gbẹ pé a ah, mú má jà fún ẹni kò lè jà kankan ṣóhun tí ìjà fara ẹ nà ìgbésí ayé ẹ wà nojú tó bá ń gbọ́ júùjú inú òkùnkùn láyé ẹ wà ó dẹ̀ ní pé lover, ló ní kóun lọ ṣe fídíò yìí pé Gistlover wá dẹ̀yìn lẹ́yìn òun nígbà tó rán òun jáde tán Gistlover ló ní pé ó rán òun jáde ó dẹ̀ lóun máa fún wa ní evidence yẹn ó dẹ̀ ṣe ń kígbe mọ́ Gistlover látọ̀dún yìí <laughs> oh Gistlover tó fún lẹ́fídẹ́ǹsì pé kó lọ pé èèyàn ó bímọ ẹtì ẹ̀ ní sùúrù nà ẹ̀yin èèyàn èmi ò tiẹ̀ mọ̀ ibi tán bí èmi sí bí àánú gọ́tà ni o bóyá ojú títì ni èmi ò tiẹ̀ mọ̀ mi tiẹ̀ mọ̀ orúkọ hospital tán bí wa sí bóyá bóyá ibi tán ti ń gúnṣẹ́ gan lọ́ti bí wa gan àti ẹ̀ mọ̀ ẹ tiẹ̀ ní sùúrù àti ọmọ hospital àti ọmọ tí wọ́n bí sí anywhere wọn kì í ṣe ọmọ ṣé àwọn ọmọ yẹn ò dàgbà wọn ṣoríire wọn ṣoríire. wọ́n ṣoríire place the uh, voice note ló ń dún ẹ̀yìn don't worry about breaking any table do you understand you are getting for voice note ẹ máa dúró do you understand ó sì ń ṣomi burúkú because she have failed woefully in life she have failed woefully in life gbogbo ẹ̀yin tó ti rò láwòpin tó ti ro ayé yín pín tó ti rò bóyá èlè débì kankan pẹ̀lú gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí tóun ò dẹ̀ lọ́mọ láyé àwọn ọmọ yín dẹ̀ ń ṣe lé ayé níṣojú ẹ̀ àwọn ọmọ yín ó lọ sí yunifásitì ó dé wọ́n graduate níṣojú ẹ̀ àwọn ọmọ yín fẹ́ bilonia ẹ wá ní kínú márùn wàhálà inú márùn pa. I'm telling you. God bless you. Ọmọbọ̀tí, jẹ́ kó mọ̀ pé epo lóru, oníyangí má bà tèmi jẹ́, funfun ni mo wo. Òun ló máa depo sáàlà ẹ̀. Torí ọkọ tó fẹ́ kò gbọ́dọ̀ máa gbọ́ pé ó sọ fún ẹ pé kó wá lọ ṣí oògùn. ti yẹ. Kó wá lọ ṣí oògùn láti ṣe kíni láti sọ ọkọ di dọdọyọ tọkọ máa máa wò bíi mùsù àbí máa gbọ́ máa gbọ́ máa gbọ́ tó máa máa wò bíi mùsù àbí tó máa sọ pé happy one year ọkọ tí ó lè sọ òyìnbó. mo yá mọ ọ̀ràn o. kí ò ń gbọ́. sẹ̀lẹ̀ lẹ́sàbọ̀dù sẹ̀lẹ̀ ní sọ́jí o christian ní dọ́kásì o christian ní jíslọ́và o. ẹgbẹ́ mi tó ọ̀rọ̀ blood of Jesus kẹ̀dẹ̀kọ́ blood of Jesus tó fẹ́ lò fúnra ẹ̀ wọ́n let me tell you one thing ẹ̀yin tẹ́ ń wò wá má kí ọwọ́ ẹ̀bọ ibi o tí o bá ti kọ ọwọ́ ẹ̀bọ ibi ṣé tí gbogbo àwọn tó ń dáwọ́ kọ yẹn wọ́n kí ọwọ́ bọ bí ni o torí ẹ̀ ní bí ṣe dà wọ́n lé wọn lórí wọ́n ṣe ibi gan ó ti yẹ yín sì yẹn níta jọ wà lórí Facebook yìí wọ́n ṣe ibi ni o òun ló ṣe fíìl pé òun jọba lórí wọn ẹ má ṣọwọ́ bọ bí o ó ti yẹ yín sìn ẹ má tọwọ́ bọ bí. má jẹ́ kán gbé nǹkan tí ò ń ṣe nǹkan tó jẹ́ wípé ní ọkàn ara ìwọ gangan mọ̀ yìí pé kò sẹ́rìí ń bẹ́ẹ̀ má yẹ kán gbé wá fún yín. nǹkan tó bá gbé dání báyìí tó jẹ́ ọ̀ríjínà òun ni kó máa fi wọn mọ aláyé má fi fèkì wọn wọn nítorí pé o fẹ́ gba ìyì láwùjọ tó bá sá fún ẹ ó máa mú ẹ má sì tọwọ́ bọ bí o ẹjọ́ báyìí lògùn máa ń rò fún yàn ẹjọ́ ló máa ń bá ògùn rò I've seen ninety nine hundred is bullshit tí kò yẹ yín sí ẹjọ́. E o kàn ní déédéé lọ ṣoògùn o wà á dúró síbẹ̀ bá wọn ní kò jọ fún un ní òdodo ló máa sọ o wọn á ní kó bá a sọ̀rọ̀ ní òdodo ló máa sọ gbogbo ohun tó fẹ́ kó ṣe gbogbo ẹ̀ ló máa ṣe fún ẹ ẹjọ́ báyìí ló máa rò tá bá sọ fún yín pé àrùn àrùn ni o for real when they want us to see the other side ó ti yẹ yín a dẹ̀ máa jẹ́ kó yé wọn pé ilé ayé àjọ máa tà tán dùn nínú ayé ìlàjọ máa wà. ẹjọ́ báyìí ni oògùn máa ń lò ló máa ń bá oògùn ro tí tí dúdú bá wà lọ́wọ́ ẹ ó ti yẹ ń sìn tí o bá gbé funfun dání tọ́wọ́ ẹ funfun kó wọlé babaláwo ní ìgbà ọgbà ibi pẹlẹbà báyìí ló máa ti máa mú ní ọ̀bẹ máa bọ́lẹ̀ wọn ní wí nǹkan kan fi ẹ́ ṣe ṣùgbọ́n tó bá ń bá tọmọ ọlọ́mọ jẹ́ tó fẹ́ tí ìdùnnú ọmọ ọlọ́mọ ìdùnnú ọmọ ọlọ́mọ ó ń jẹ́ ìkorò nínú ayé títí ẹ̀ ó bá wọn ṣe ìdùnnú níbi tí wọ́n ti ń yọ ayọ̀ ìdùnnú tán bá sá fún ẹ ó máa jẹ́ fún ẹ kọ́ńfámá kọ́ńfámá tán bá sá fún ẹ ó máa jẹ́ fún ẹ kọ́ńfámá má bá wọn ṣèkà má ní ìkà sẹ́nikẹ́ni má ní ìkà sínú fún anybody tí ò ní ìkà sí ẹ nínú torí èyí tó má lè jẹ ni èyí tó má lè gbé mo máa ń repeat ẹ èyí tó bá lè gbé òun nìkan sọ ẹrù tí wọ́n bá lè rù òun nìkan gbé do you understand má bá wọn ṣèkà jẹ́ kínú ẹ mọ́ kí ẹni yẹn bá tẹ̀ mọ́lẹ̀ sọ pé sọ́rí fún un tó bá pọ́síbù fún ìwọ gangan kó o sọ sọ́rí fẹ́ni tó tẹ̀ mọ́lẹ̀ kó bá kẹ́ni yẹn bá lè mọ̀ pé òun nínú burúkú sí o òun ló tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ló sọ sọ́rí fún so tó bá lépa ẹ̀ ọjọ́ kan tó bá lépa ẹ̀ báyìí ọjọ́ yẹn ló máa mú wálẹ̀ kọ́nfámọ́ má ronú burúkú sẹ́ni ẹni tó bá ń yọ ayọ̀ báwọn yọ báwọn yọ ayọ̀. Iwo ò ní bá wọn ṣubú àwọn ló máa ṣubú ọlọ́run ló ní ewé àti egbò kò yé ẹ kò yé ẹ kò ń ṣe pé kó lọ fi pin orí ẹlẹ́lẹ́ni láìda o ọlọ́run ló fún wa ní ewé àti egbò ṣùgbọ́n tí o bá ja ní dáadáa òun ló da o ṣùgbọ́n tó o bá ja dáadáa wàá kàn dín nínú iyọ̀ tó gbásìkì torí pé níbi tí múnimúni wà ibẹ̀ ni àwọn tó máa tú àwọn tó máa tú wà tó bá ti lọ ń wọ èyí tí ò confam máa gbé ẹwọ èyí tó máa confam tọwọ́ ẹ bá mọ yẹkọwọ ẹ mọ ẹnikẹ́ni tó bá wà nílé ayé tó sọ pé òní rí tẹ ilé ayé ṣe wàláì tó bá lo ilé ayé ẹ ilé ayé kò sẹwọn bẹ́ẹ̀ ẹni tó ṣèkà fún tó wá sọ pé ah ó kú bó ṣe máa lo ilé ayé ìwọ náà wàá sọ fún pé bó ṣe fẹ́ gbé ilé ayé ìwọ gan amọ̀ má ṣèkà fún yàn jẹ́ kàn sá bó jẹ́ ọlọ́run ló ń sìn pé bó ṣe yẹ kó pè pé dáadáa bá sọ̀rọ̀ pé ọlọ́run yẹn ní kíkankíkan i'm telling you the truth ó máa dá ẹ lóhùn tí ò bá ti bá tèèyàn jẹ ibikíbi tó máa gbé owó kọ ẹ lọ iná ló máa máa dá wọn lóhùn níbẹ̀ iná tí o bá mọ ọlọ́run ẹ ọmọbọtí ajẹ kan gbé ẹ tìrabàyè o reverse reverse is the case ta ló fẹ́ máa explain fún kí ló kàn mí kí ló kàn mí gbogbo ìrìn àjò ayé ẹ is none of our business oh need any explanation they just want you to ridicule your life ìwọ náà dẹ̀ fọ́ọ̀lù fún un àwọn tó ti rà tán àwọn táyé wọn ti bàjẹ́ àwọn tí ìgbésí ayé wọn ti rà dín gbogbo nǹkan kọ́bù mọ́ wọn lójú ni lórí nǹkan tó yẹ pé láàrin one hour everything will be settled nǹkan tó yẹ pé láàrin one hour everything will be settled twenty twenty four àṣewà lẹ́nu ẹ̀ ọmọbọ̀tí ìwọ wa ò wá mọ̀ pé ẹni ó ń wẹ́ni kúnra ni òye ẹ̀ ìjọ tó bá ti wá sórí social media tó sọ pé ẹjọ́ o mi ì fẹ́ anybody pé kó wá jà fún mi o ìjọ yẹn nìwọ náà máa di gist lover arrest my case guys ẹ ṣe dáadáa o ẹ má bà tẹnìyàn ẹ má bà tẹ̀yàn jẹ́ o ẹ má bà ìgbésí ayé ẹnì kankan jẹ́. kí ló ṣẹlẹ̀ ẹ má balẹ̀ ayé èèyàn jẹ́ o ẹ má balẹ̀ ayé èèyàn jẹ́ ẹ jẹ́ kó máa ṣe orí burúkú wọn. I'm telling you sis I'm telling you. lẹ́ni táyé ẹ̀ ti bàjẹ́. <laughs> olórí burúkú ẹ mọ̀ pé kò kàwé kò mọ mínìní lẹ́pọ̀sì <laughs> kò mọ mínìní ẹ̀ tó bá mọ mínìní lẹ́pọ̀sì ibẹ̀ lè má ti mọ̀ pé ó kàn lọ sí skul yóò lọ gba certificate wọn ni kò kàwé má wọ ni you don't need to understand the ẹja rẹ kò kàwé kò mọ mínìní lẹ́pọ̀sì tí kò yẹ yìí sí ọkọ mi gan láìkí lẹ́pọ̀sì yẹn bàjẹ́ <laughs> ó dùn ó ti yẹ èmi ò ní bí èmi dìbọ́ǹkì kí ni èmi nínú social media ẹ mọ ọdún tèmi ti wà lórí social media ni wàhálà tẹ bá jẹ ṣe ń pè mí mò ń jẹ yes ma mo jẹ present leprosy present ìyálàyà àwọn tó jù ìyálàyà ẹ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ àwòmọ́jú la fi wọ́n ṣe àárín ìyá wọn lọ́wọ́n bá ń gbọ́ tẹ ṣe ń pè mí mò ń jẹ́ o yes ma mo jẹ́ o ó máa ká ẹ láwa gan <laughs> èmi pẹpẹ sinẹ tó bá ń gbọ́ pẹpẹ sinẹ èmi ló ń pè ọlọ́run ọba ń gbọ́ èmi ló ń pè ní pẹpẹ sinẹ́ ọmọbọ̀tí àwọn fámìlì ọmọbọ̀tí ẹ pé o ayé àwọn eléyìí ti bàjẹ́ o wọ́n ní o lọ sílé olóògùn ni o má dá wọn lóhùn ó dàárọ̀ guys ohun ayọ̀ la máa sùn o ẹni ẹni à àwọn eléyìí máa ń balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ ni o kò sẹ́ni kankan tó fẹ́ bá wọn ṣe o yes God is powerful than baba lábúlé ọlọ́run ju ẹ lọ i'm telling you wọ́n wá sí ẹ̀ débi tó jẹ́ pé ibi tó jẹ́ pé ìgbésí ayé ẹ̀ máa ti bàjẹ́ wọ́n wá sí ẹ̀ débi ẹ̀ wọ́n á láwọn padà múra sí o i love you guys.